الحمد لله أقف الله عباوة والصلاة والسلام على رسول الله إكي ألوم أتي ألوم قبو جسلنا محمد وعلى آله وأصحابه ومن وعلى أن ألوم قبو بوانوات واتلو جسلنا محمد صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له anjẹ́rìí pé kò sí ọba tá a sìn tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh anjẹ́rìí pé òjíṣẹ́ ńlá muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yà rúṣin ọlọ́run ittaqullaha ta'ala ẹjẹ́ àlọ́lẹ́ bẹ̀rù ọlọ́run ọba wa wa alaykum bihifzi alsinatikum kẹ́ni kọ̀ọ̀kan wa káṣí lọ lè sọ àwọn wa lianna lisana alladhi natakallam bihi udwun natakallam bihi àwọn wa tí a fi ń sọ̀rọ̀ ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà ara wa tọ́lọ́wọ́n bá fún wa ká lè ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn náà nítorí pé ọlọ́wọ́n bá Allah yóò biwa wá báwo lo àwọn wa gẹ́gẹ́ bí yóò ṣe wá pẹ̀lú ara tó kù abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kó lọ́mọ́sá fẹ́nìkọ̀ kan wá sínú àwọn ẹni rẹ̀ níta fi bá ní sọ̀rọ̀ òun náà ni alisanu wa afatuha wa ha àwọn tí a fi ń sọ̀rọ̀ àǹfààní wo ló nù àwọn fi ń sọ̀rọ̀ àwọn aburú wo ni àwọn máa ṣokùnfà rẹ̀ fún yàn nínú ayé alisanu ọdún èyí tí a lọ lè mọ náà ni pé àwọn yìí ọjọ́ oríkè kan àbí ẹran kékeré kan mini àdọ́ ìdíjésù nínú àwọn ẹran tí ń bẹ nínú ara wa gbogbo yìí náà ló ní àwọn kàlákàá Allahu ta'ala ọlọ́wọ́n bá dá àwọn yìí. wọ́wọ́ sọ̀gẹ́rù hajim ó kéré jọjọ ó kéré nínú ara wa lákínnáha lákínnáhu ni'matun min ni'amillah àmọ́ ìdẹ̀ra rẹ̀ a lè dúpẹ́ rẹ̀ tán tí ọba ti sáwọn kò sí ọ̀rọ̀ téèyàn fẹ́ sọ lẹ́nu èèyàn kàn máa yanu yọ máa pàdé ni ìtọ́jú kí ọ̀rọ̀ ká máa rí sọ ká sì máa rí wa gbọ́ tá a bá ti ń sọ. So òun náà ni pé àwọn ń lọ sókè ń lọ sílẹ̀ ẹni tí ọba ti láwọn kò lè sọ̀rọ̀ mọ́ ìdẹ̀ra ni nínú àwọn àánú ọlọ́run ọlọ́mọ gbà lára wa ọlọ́run bá Allah sọ fún al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní alam naj'al lahu 'aynayn wàrà yín kẹ́ dúpẹ́ ẹ̀ dúpẹ́ ni ọlọ́run bá ní mo fún yín lójú méjì tẹ́ fi ń rí náà wa lisana ọlọ́wọ́n bá ní ẹ̀wọ́ra yín ni kẹ́ máa dúpẹ́ òfin ni àwọn èyí tẹ́ fi ń gbé ọ̀rọ̀ jáde wọ̀ṣọ̀fọ́tẹ́yìn mo tún fún yín ní àwọn ètè méjì wàhádẹ́yìn náà nàjídẹ́yìn mo wá fi yín mànà mo júwe ọ̀nà burúkú fún yín kẹ́ má bàa rìn mo júwe ọ̀nà rẹ fún yín kẹ́ lè bá má tọ́ alisanu ibadallah ẹ̀rí àwọn wa. آلة تسلوه بها حياة الإنسان irinṣẹ́ kan ni tí máa ń jẹ́ kí ayé yìí ó nítumọ̀ téèyàn bá lò sọ́nà dáadáa وتخرب أيضا إذا أساء الإنسان استعمالها ìsì máa ń ṣokùnfà pírọ́blẹ́mù fún yàn lé ayé téèyàn bá lò sọ́nà tí ọ̀dà àwọn àwa oore kan nínú àwọn oore ọlọ́run ọlọ́wọ́n bá lá nínú àánú rẹ̀ wọ́n máa ń sàánú àwọn tọ́bà wù ú pẹ̀lú kọ́ máa darí àwọn àwọn abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́wọ́n níta sọ tí yọ jẹ okùnfà orí ibú fún wa nílé ayé àtọ́jà kìyàmà kọ́lọ́mọdé ọ jáde lẹ́nu wa ìbádàlá ọ̀kan mímọ́ sójínà bí sábàbí ha ẹ̀rí ìdẹ̀ra yìí tọ́lọ̀ fún wa yìí àìmọye ẹlòmíì tọ́jọ́ pé sójínà bí ha nítorí ẹ̀ ni wọ́n ṣe tì í mọ́lé ó sì ọ̀rọ̀ sọ́nà lọ́ba di ẹni tí wọ́n dájú ẹ̀wọ̀n fún ẹlòmíì yóò lo gbogbo èyí tó kù nínú ayé rẹ̀ nínú ẹ̀wọ̀n wa kam mimman udhiba bisababiha àìmọ́ ẹlòmíì tí wọ́n díyà jẹ látara àìmọ̀rọ̀ sọ wa kam mimma tulliqat bisababiha àìmọ́ iye obìnrin míì tó ti di ẹni tó jáde nínú ilé látara àìmọ̀rọ̀ gbé kalẹ̀ wa kam mimman qutila bisababiha àìmọye ni tí wọ́n ti pa ló ti sẹ̀mí ẹ̀ lófò látara àwọn rẹ̀ ọ̀kan mi ní òsèrètì nìṣó títa bisẹ́fẹ́ bí ha àìmọye àwọn ẹbí tó ti tú látara àìmọ̀rọ̀ sọ ìbádọ́lá ìyàrúsùn ọlọ́run àìmọye ni tí wọ́n ti dádó lẹ́nu iṣẹ́ látara àyíkànlé sọ sọ́rí sà kọ́rọ̀ ó sì tán síbẹ̀ ó sì sì sọ bá gbaṣẹ́ yín lọ́wọ́ mi ẹ gbà àwọn sì kóbá ó sì dẹni òsì wọ̀kan mímọ̀ kutila bisababiha wọn làwọn míì bẹ nínú sàárè báyìí àsìkò ọjọ́ kú wọn ti tó tẹ́lẹ̀ sábàbí tí wọ́n fi wá kú òun náà ni ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn abẹ́lẹ́ ọlọ́mọdé afọwọ́ ara wa ṣera wa wọ̀kan mímọ̀ dakhala an-nara bisababiha ìdẹ́ra yìí tá a pè láwọn yìí àyẹ̀mẹ́yẹ lomi tọ́jẹ́ pé ọ̀rọ̀ náà lọ sọ tọ́lọ́wọ́ eléyìí ń kalẹ̀ ó ti sọ kánsì torí ẹ̀ ní se ṣe wọ̀ná kọlọmọsẹ̀wá lọ́mọ ma ọlọ́wọ́n bá ní máa mi ń ní ilẹ̀ alẹ́dẹ́ ìrọ́kì ibùn àti ìdẹ ọlọ́wọ́n bá ní kò sí ọ̀rọ̀ kan tí ó jáde lẹ́nu wa pé àwọn ti ń bẹ lápá ọ̀tún àtẹ̀yẹ ti ń bẹ lápá òsì kò sí ọ̀rọ̀ tá a sọ jáde tí ní nta máa sọ ká máa ro nta máa sọ ká máa ronú ká tó sọ̀rọ̀ ká máa máa sọ̀rọ̀ ká tó máa ronú ìbádàlá ẹ̀yàn rúṣin ọlọ́run ọlọ́run ọba ní bi alsinatikum wa na bi afwahikum ọlọ́run ọba ní àìmọye àwọn ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa gbé káàkiri láàrin ara yín lọ́kùnrin lóbìnrin ẹ máa sọ̀rọ̀ ẹ máa gbọ́rọ̀ káàkiri ẹ máa gbọ́rọ̀ káàkiri pẹ̀lú àwọn àwọn tá a fún وتقولون بأفواهكم na ينو أسما صرو ما ليس لكم به ma ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò yín lójú rúmọ̀ náà ni watahsabunahu hayyina ọlọ́run bá ní ẹ na pé kéèyàn kan máa sọ̀rọ̀ tí lójú nǹkan kékeré ni ẹ pé nǹkan kékeré ni wa huwa indallahi azim àmọ́ tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba wọn ọlọ́run ọba ní kéèyàn sọ abẹ́lẹ́wọ̀n ọlá ọlọ́mọdé afẹnu kọ́ o kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá ní gbàgbọ́ sí ọlọ́wọ́n ọba tó ti gbàgbọ́ jọ alikiyama ń bẹ falyaqul khayra ọ̀rọ̀ dáadáa ni kó máa jáde lẹ́nu ẹ̀ aw liyasmut tó bá rí gbóhùn ní tó dáa lẹ́nu àbí ni kó sì dákẹ́ ẹnu ẹ̀ torí wọn kọ ẹsẹ̀ kalẹ̀ fún yàtọ̀ ìbá dákẹ́ kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi tó sọ fún wa yìí alimuslimu ẹ̀rí mùsùlùmí òdodo máa ń sẹ́límọ́lì mùsùlùmí ọ̀nà mi lìsáàni òun náà lẹni tí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n ń là lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń là níbi àwọn rẹ̀ wọ̀yẹ́dì tí wọ́n sì là níbi iṣẹ́ bu ọwọ́ rẹ̀ mùsùlùmí òdodo lẹni tó jẹ́ pé yóò máa sọ̀rọ̀ dáadáa جاء سفيان بن عبد الله إلى الرسول صلى الله عليه وسلم أفوى سفيان وما عبد الله ألو با يونسي ولي النبي محمد sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún anabi pé hadithini bi amrin a'tasimu bi àfọwọ́ sọfúnyánì rẹ̀ anabi bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé yọ́ọ́ máa sọ mi níbi wàhálà ayé àti wàhálà ọ̀run anabi ni kúlù rabbi Allah anabi ni máa sọ pé ọlọ́run nìkan ni ọba mi ti ń tọ́jú mi ọlọ́run lọ́ba mi ti ń tọ́jú mi ọ̀rọ̀ náà dáa púpọ̀ ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ thumma istaqim kọ́ wá dúró déédéé qultu ya Rasulullah mo tún wá sọ fún anabi pé ìwọ òjíṣẹ́ ọlọ́run ma akhwafu ma takhafuhu alayhi kí ni tó ń bẹ̀rù lérí mi tó lè kó bá mi tó lè pè mí sàkíyèsí ẹ̀ fa akata bilisani bilisani nafsi anabi wa fi ọwọ́ rẹ̀ ó fi gbá àwọn rẹ̀ mú anabi ni thumma qala hadha anabi ni eléyìí ni o eléyìí ni o eléyìí ni ń bẹ̀rù. lára rẹ kọ́mọ sàkóbá ayé àtọ̀run fún ọlọ́mọdé afẹnukọ o ńlá ni o èyàn máa fẹnukọ lọ́dọ̀ àwọn èèyàn èyàn sì máa fẹnukọ lọ́dọ̀ ọlọ́run òmìnira àfáàtì lisan nínú àwọn aburú àwọn tí máa ń kó bá ẹ̀dá nínú àwọn ẹbú ní هذا منتشر بين العاصين هذا هذه منتشرة بين العاصين والمستقيمين eléyìí gbajúmọ̀ láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ kódà àwọn ló tó gbajúmọ̀ láàrin àwọn ẹni eré kọ̀ọ̀kan náà tí wọ́n máa ń fura pé iṣẹ́ àwọn ti ń bàjẹ́ táàrí àpẹẹrẹ pé ń kírun ń gbà rẹ̀ ń dìde lóru àmọ́ bíi tí ń ti ń yàgbà ọlọ́run tọ́lọ́wọ́n bá ti ń baṣẹ́ ẹ̀jẹ̀ òun náà ni ìmáa sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ ìmáa sọ ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́wọ́n bá ní wala yaktab ba'dukum ba'da ẹnì kọ̀ọ̀kan yín ẹ má máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn ayuhibbu ahadukum an ya'kula la'am akhihi mayta ọlọ́wọ́n bá ní sẹ́ni kọ̀ọ̀kan yín ṣe lọ́rọ̀ yín lọ́rùn kẹ́ ẹ máa jẹ ẹran ọmọ ìyá yín mayta ọmọ ìyá yín tó ti kú sílẹ̀ ṣe yọ̀rọ̀ yín lọ́rùn kẹ́ máa jẹ ẹran rẹ̀ fọkàrí ìtùmọ̀ ọlọ́wọ́n bá ní ẹ kórìíra bẹ́ẹ̀ ìbàdàn ti lè jẹ ẹran ọmọ ìyá yín nigbati tí ó ti dòkú ẹ gbọ́dọ̀ jẹ ẹran ọmọ ìyá yín nígbà tó wà láàyè ìtumọ̀ ẹni pé ẹ má máa sọ̀rọ̀ ọmọ ìyá yín lẹ́yìn ẹ má máa fẹnu bá tèèyàn jẹ́ ẹ má máa fẹnu ẹ má máa fi fi da tàwọn èèyàn rú. jifa wọn là nàbí lọ́jọ́ kan pẹ̀lú àwọn sọ̀hábà kan wọ́n wá ń lọ àwọn sọ̀hábà yìí wọ́n wá ń sọ lórí ẹṣin ń fi tí kọ́ díẹ̀díẹ̀ nígbà wọn wá ẹran kan tó kú sílẹ̀ títí ń yọ̀dín ọ̀kọ́lẹ̀ lè bá aṣọ́hábì anábì wa sọ fún àwọn arákùnrin méjèèjì yìí anábì ní ẹnzilá ẹbọ́ọ̀lẹ̀ fákúlá min hadhihi al-jifa ọyẹ máa bu ẹran tí ń ṣìdìn yìí ọyẹ máa bu jẹ ẹ máa bu jẹ wọn wá dúró wọn mọ̀ èyí tí ṣe ní èmi ni mo ní ká bu jẹ ẹ máa jẹ dín wọn wá dúró wọn èyí tí anabi ni inna kala makuma fi sọ ibi kuma ọ̀rọ̀ ọmọ ayé ayé tẹ̀ ń sọ lórí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan ń bọ̀ ánífà ọ̀rọ̀ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan tẹ̀ ń sọ̀rọ̀ nípa ọmọ ayé ayé lẹ́yìn aṣáájú mi ni akílí kuma mi ni àdìhìlì alimayita ó burú jáì oye lọ́dọ̀ ọlọ́run ju kẹ́ẹ̀jẹ òkú ẹran yìí lọ kẹ́ẹ̀jẹ òkú ẹran yìí ó sì sàn fún yín gbogbo àrùn tó wò kó ṣe yín bẹ́ẹ̀ ó sì da jùyàtẹ́ jẹ lọ́rùn pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ayé ayé ń sọ lẹ́ẹ̀kan Ibadallah ittaqullah ta'ala ẹ̀dá lónìí bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń ṣiṣẹ́ rí tá à ń gbààwẹ̀ tá à ń borí tá à ń lo ìjáàbù tá à ń lo jẹ̀lìbáàbù tá à ń lo nìkọ́ọ̀ tá a dárun gbà sí tí ṣòkòtò wa tó dún bí yẹ kó dúró sí ẹnìkọ̀ọ̀kan wa tá a lọ Mọ́kà tá à ń jálàájì àbá ń jálàájà tá à kírun lóru ibi iṣẹ́ ti ń bàjẹ́ rẹ o òun náà ni ká má máa fi ète wa ká má máa fi kọ́fà àwọn wa kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam odisala muhammad sallam sọ pé atẹ̀lérú na malghiba anabi ní sẹ́yìn tí wọ́n ń pè lọ́rọ̀ yìí qalu allah wa rasuluhu alam wọn lọ́lọ́ wọn bá àtànábì lọ́mà qala dhikruka akhaka bima yakrahu gbogbo ń tọ́ ọmọ pé ọmọ ìyá rẹ tó bá gbọ́ ipò ọ̀sọ́ báyìí ń pa àwọn inú rọ̀ bàjẹ́ anabi ní tí wọ́n ń pè lọ́rọ̀ yìí ni tọ́wọ́n mọ̀ pé ń ṣe mistake lọ́lẹ́ bá ọmọ ìyá ó ń ṣe báyìí o sì kò díẹ̀ káàtó kọlọ́lẹ̀ tó ń ṣe àmọ́ kọ́ ọmọ wa bọmọlúwàbí ẹ̀ jẹ́ kọ́ ọmọ ẹ̀ ya kọ́ ọmọ dójútu lẹ́yìn nílẹ̀ Yorùbá wọn ní ti máa ń bọ̀ wọn ní dansáàkì lọta bá lọ́tọ́ wọn da ẹ̀yẹ rẹ̀ lẹ̀ àdàbí ní ti ń jọ́rẹ́ ẹ̀yìn náà ni pé tó bá ti mọ̀ pé ọmọ ìyá rẹ̀ tó bá gbàdà gbọ́ létà inú rẹ̀ bàjẹ́ yóò sì kórira rẹ̀ kúkú sọ lẹ́yìn rẹ̀ sọ lójú ẹ̀ àfọwọ́ alhassan albasori nínú àwọn tàbíìn àwọn yìí rí àwọn sahaba àmọ́ wọn ò rí anabiwa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan ó jókòó lé pẹ̀lú àwọn ọmọlékéwò rẹ̀ àfọwọ́ alhassan albasori wọ́n wá kó àwọn fruit àwọn èso oríṣiríṣi wọ́n kó sínú apẹ̀rẹ̀ ńlá kan wọ́n wá ní kí ẹnìkan nínú àwọn ọmọlékéwò kọ́lọ̀ lè kó fún àwọn nǹkan tí wọ́n ń jòkó lábẹ́ igi lọ́ọ̀kan àwọn tó ń jòkó lábẹ́ igi yìí ẹ e, tí wọ́n bá ti jòkó lábẹ́ igi yìí ọ̀rọ̀ àfáà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń sọ àfáà táwù yẹn ni rí ni ó dúró déédéé àwọn ní kọ́lọ̀ lè fún wọn ní alfawakih ká lè fún wọn ní àwọn fúrúùtù oríṣiríṣi kí wọ́n máa fi panu níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn tí wọ́n bá ti jòkó mẹ́ báyìí ọ̀rọ̀ asan basọ́rí ni wọ́n máa sọ àfáà gbàṣẹ́ ni ti ń tí ń tọ́ àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run àwọn ọmọdéke wá béèrè pé sọ́ọ̀mù àwọn tí wọ́n ń péjọ lábẹ́ gímẹ̀ ni. àwọn ọ̀tá rẹ ni ọ̀rọ̀ rẹ ni wọ́n máa ń sọ ń bẹ irọ́ ni wọ́n máa ń pamọ́ ń wọ́n máa ń ń ni olóhùn máa ó bí wọ́n ṣe wà oyè kí n tó máa fún wọn ní ẹ̀bùn tí wọ́n fi máa ṣe dáadáa mo tún ràn wọ́n lọ́wọ́ nu tí wọ́n tún fi nǹkan parun wọ́n bí gbogbo wọn ṣe wà yẹn bí wọn ṣe gbà bí gbogbo wọn pátápátá bí wọn ṣe wà yẹn ààwẹ̀ wọn ìdìde lóru wọn kùránì tí wọn ń kà ìrun tí wọn ń kí gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe èmi àṣà ń bà sọ̀rí bù fún mi ń bẹ̀ tọ́ba kìyàmà bí mo ṣe dẹ nǹkan nǹkan tí wọ́n máa jẹ ìpápánu sí wọn yẹn kán lè bá àpẹ́ lérí ẹ̀ wọ́n ní bó ló ṣe rí bẹ́ẹ̀ ó ní sẹ́yìn ọ̀gbọ́dà nábì sọ́njọ́ kan ní sallallahu alaihi wasallam anabi ni atẹ̀dẹ̀rú náà mọ̀lẹ́ mọ́fìlẹ́sì anabi ni sọ ẹni tó jò kalẹ̀ ẹni tó ní kankan tọ́jà pé olùsí ni àwọn sọ̀hábà ni máa lé adéré hamala huwala mata ẹni tí ọ̀kọ́ lé tí ọ̀rọ̀ amọ́tò kò lẹ́sẹ̀ tí ń gùn bẹ́ẹ̀ ni kò kọ́lé bẹ́ẹ̀ ni kò kò lásọ̀ọ́lá òun ló jò kalẹ̀ jẹ́ àlùkìyàmọ́ anabi ni kò rí bẹ́ẹ̀ ẹni tó jò kalẹ̀ jẹ́ àlùkìyàmọ́ mi ni mo má ti inú àwọn ìjọ mi kìí ṣe tálíkà ló dùn kanlẹ̀ àwọn tó dùn kanlẹ̀ yá ti yá ọmọ kí yá àmọ́ bí sọ̀lá wọn kó ìrun tọ́pọ̀ wọ́wọ́jú ọlọ́run wọ̀sùn yáàmìn wọn sì gbé àwẹ̀ tọ́pọ̀ wọ́wọ́jú ọlọ́run wọ̀sàkáàtìn wọn gbé sàká tọ́pọ̀ wọ́wọ́jú ọlọ́run wọ̀yá ti kọ́ni ṣátàmà hàdà àmọ́ gbà wọ́n tún fáìlì rẹ̀ wọ́n rí i pé ó ti bú lágbájá wọ̀kọ́dà bàhàdà ó ti dùkọ irọ́ mọ́ lágbájá ó ti parọ́ mọ́ lẹ́yìn ó ti sòfófó ẹ̀ lẹ́yìn ó ti sọ̀rọ̀ lẹ́yìn láì dáa wọ́n rí i pé àwọn nǹkan ti ń ṣe nìyẹn fàyọ́wùtì hada asanati wa hada asanati wọ́n wàá mú dáadáa rẹ̀ wọ́n wàá jù sínú fáìlì àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn láì dáa àwọn yìí ni wọ́n rò pé àwọn níṣẹ́wájú ọlọ́run àmọ́ ọ̀rọ̀ ẹnu wọn gbà wọ́n wà láyé ó ti transfer gbogbo ìtọ́wà nínú àkáǹtì wọn sínú àkáǹtì ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wọ̀nyífániyàtì àsánáàtìhù tí dáadáa bá wá tán nínú àwọn iṣẹ́ eré rẹ̀ ó sì tún kọ àwọn kan náà tó tún sọ̀rọ̀ wọn lẹ́yìn kọ́bùlà yókùdọ̀ ọmọ àlẹ́ yìí kó tó di pé wọ́n dájọ́ fún ó kì í sami nàkàtọ̀ yahun wọ́n wàá mú nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ wọn lẹ́yìn pàtórí àti àlẹ́ yìí wọ́n wàá jù sínú ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí ò ẹ̀sìn àtún wá rí i pé àwọn kan náà tún bẹ tó tún sọ̀rọ̀ wọn lẹ́yìn láyé tó fẹnu bà tiwọn jẹ́ tó bọ́ ọmọlúwà bí wọn jẹ́ àwọn amúni ẹ̀sẹ̀ wọn àwọn àdì sínú fáìlì ẹ̀ tó mọ torí hafi náàrí yóò wá gbàbẹ̀ lọ́nà ọlọ́run yóò lè jóná ọlọ́run ẹ̀dá kùn torí tọ́lọ́run ọba wa bí ẹnu ṣe máa ń jó àyẹ̀ pa afẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn afẹ́ bá tẹ̀yàn jẹ́ afẹ́ fẹnu afẹ́ fi ya ọmọlúwàbí àwọn èèyàn wálẹ̀ ẹ̀já máa sọ̀rọ̀ àwọ̀ tọ́ọ̀ bá ń sọ ní tí ò rí bẹ́ẹ̀ ànábì ló ń sọ òfófó ni tọ́ba rí bẹ́ẹ̀ gàtọ́ tó ń sọ ànábì ní òun sọ òfófó náà ọba lọ́ọ̀lẹ́ bá kọ́ ṣàlàyé fún nídìí bẹ́ẹ̀ ọbẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ ọba tí ma sọ ni kọ́mọ́sà sọ níbi aburú àwọn o fàṣítàkìfìrìláha innahu olùkàfọ́rọ̀ rahim alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa asahabihi wa man wa ala. إخوة الإيمان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوكم الله وباوا ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ́ bójú sílá muhammad àtàwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ wọ̀mìn afati lisan nínú àwọn aburú tí àwọn tí máa ń dálẹ̀ fẹ́ni tí ń bá ń lò ó ànàmímà òun náà ní kéèyàn máa sòfófó oníkéyàn máa gbé ọ̀rọ̀ káàkiri láti fẹ́ fi dá fìtínà lẹ̀ láàrin àwọn èèyàn méjì nàmímà yẹn èèyàn gbọ́rọ̀ lọ́dọ̀ ilé yẹn wà lọ́lẹ̀ sọ fún ẹnìkejì ibi lágbájá ó ní olórí burúkú ní lágbájá ó ní olè ní lágbájá ó ní bẹ́ẹ̀ ṣe wà yín èèyàn bú ní lágbájá ọsọ báyìí ọsọ báyìí nípa yín èèyàn máa ní ṣe pẹ̀lú ẹni tí ó fẹ́ dàárín àwọn èèyàn méjì rú àwọn ọ̀rẹ́ lóbìnrin àbáwọn ọ̀rẹ́ lọ́kùnrin ọwọ́ lòlẹ́ bá wọn wọ́n ń ṣe òfófó láàrin wọn ànábì ni li ihdathil fitna ọfẹ́ fi dá fìtínà lẹ̀ ni o ọfẹ́ fi dá ìkórira lẹ̀ láàrin àwọn méjèèjì tẹ́nìyàn ò sì sọ bẹ́ẹ̀. ànábì ni la yadkhulul jannatu la yadkhulul jannata ni gbogbo àwọn tí wọ́n bá lọ lè fọ̀rọ̀ dáàrin àwọn ọ̀rẹ́ méjì rú àlẹ́bí ni wọn ò ní wà lìjánà táwọn yẹn bá wà lìjánà o yóò kọ́ lọ lè jóná ná tọ́ba jóná darí ọlọ́run ṣe wàá wò ṣe fún yóò ṣe wàá wà lìjánà ẹgbẹ̀rún ọdún tọ́lọ́run ṣe ni ẹgbẹ̀rún ọdún tiwa oníjọ́ kan lọ́dọ̀ ọlọ́ níwájú yóò jóná jọ kan yóò lo one thousand years mẹ́ ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà àsìkò tó kéré nínú àwọn àsìkò ọlọ́run mọ̀jà lò nínú náà ọlọ́run ọba níbẹ̀ ṣe rò pé ó kéré yẹn kò kéré o ní tó tóbi lọ́dọ̀ ọlọ́run anabi muhammad sallam anabi inna rajula yatakallam bil kalima ẹlòmíì ó sọ ọ̀rọ̀ kan jáde lẹ́nu báyìí eré ní òpó òun ṣe min sukhtillah yóò ti ṣokùnfà bínú ọlọ́run la yulki laha bala òun kàn fi ń sẹ̀fẹ̀ ní kọ́lá kò ká sí yahwi biha jahannam yóò ṣe balẹ̀ nínú jahannam kọ́lá musa sọ níbẹ̀ òfófó yìí ẹja jẹ́ ó dópin láàrin àwọn ẹbí wa láàrin àwọn ọmọlẹ́yìn wa láàrin àwọn ọmọ wa ipe èyí tó ń ṣe yẹn ọ̀dà ọ̀fẹ́ dàrin wọn rú nìyẹn èyí tó kù díẹ̀ káàtó nínú wọn lọ́lẹ̀ bá kọ́ bá sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ẹni rí olóhùn fẹ́ ra ẹrú kan ẹrú tó wọn máa lò ó wá ní kán ta ẹrú náà fún un òun fẹ́ ẹrú tó lè ṣiṣẹ́ dáadáa tó mọṣẹ́ ṣe wọn ní aṣẹ́ kan ọmọbìnrin yẹn ọmọṣẹ́ ṣe yóò tọ́jú ilé yóò tọ́jú yóò gbálẹ̀ yóò ṣe gbogbo ẹ yóò ṣe ń jẹ fún yín bó ṣe wà ìṣúrù láàrùn kan àrùn yẹn náà ni pé yín máa ń ṣe òfófó ó ní sófófó ni eléyìí ń kéré jẹ́ra wàhálà ó sì ọmọ yìí ọjà fáfá hard working sọ̀rọ̀ jù ọwọ́ àdìjọ́ kan ọmọ yìí wá lọ lè bá ìyàwó ẹni tí ọ̀rà ìyàwó ilé ìyàwó gẹ́ẹ̀ ọlọ́lẹ̀ bá ó ní ẹ̀fúra o ń gbọ́ pé ọkọ yín ọ fẹ́ ṣe aburú kan fún yín àmọ́ tí ń sọ fún yín òun náà ni pé. tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá láǹfààní àti rí irùngbọ̀n rẹ̀ tó wà ní lẹ́gbẹ̀ẹ́ ọrùn rẹ̀ nísàlẹ̀ sàlẹ̀sàlẹ̀ ń bí e, e, e, kìí ṣe ẹ̀hún pé irùngbọ̀n ní máa ń pọ̀ dáadáa ti sàlẹ̀ yìí tó wà níbi tí ọrùn parí sí tẹ́ẹ̀bá rí díẹ̀ a ní kankan tá a máa ń ṣe nínú àwọn ìṣẹ̀ṣe wa ìbáyín fi ṣiṣẹ́ yẹn tẹ́ẹ̀bá ti rí mú. aburú tọkọ yín fẹ́ ṣe fún yín kò ní ṣe kíni kò ní dọ́dọ̀ yín bó ṣe kú lọ́dọ̀ ìyàwó ló tó lè bọ́kọ ó ní ìyàwó yín ọfẹ́ pa yín ó pa yín ìdí ó sì fi pa yín ọrùn yín náà lọ́wọ́ mú ó sì ti sọ tí mo ti mú bá ti rí irun díẹ̀ ní ọrùn yín báyìí ó sọ fún ìyàwó kọlọ lè rẹ irun ó sọ fọkọ pé ẹnìkan bọ̀ wá pa ó bá di òru níyàwó bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ pé ó fẹ́ lọ lè mú irun kì í ṣe pé ó fẹ́ pọkọ yìí o ó fẹ́ ni o ọkọ wa ṣe ìgbà tó ti sùn lọ bíléèdì tó mú lọ́wọ́ àtọ̀bẹ tó fi rẹ irun ọkọ ń yajú ń ṣe ń wo kọ̀mọ̀pọ̀kọ̀ ń ṣe kí ọkọ ń wo òun ó fi abẹ kó fi rẹ irun tíntín báyìí ọkọ rò pé ọrùn ló fẹsẹ kí ni lọba gba mu ẹhẹ wọn sọ bẹ́ẹ̀ bọkọ yẹn ó ti gun lọbẹ lọba pọ arábìnrin jẹjẹ bá ń sàn olófòfò bá ń rẹ́rìn inú lẹ́yìn pé hẹ́n òun ti ti ṣe ọwọ́ òun làwọn fámìlì ìyàwó bá gbọ́ pé ọkọ pa ọmọ àwọn làwọn náà bá dìde. ọyẹ nígbà wa pọkọ náà mọ́nú lé kọ̀tán síbẹ̀ jẹ́mọ́ nígbà tó yá àwọn fámìlì ọkọ àwọn náà bá làwọn fẹ́ gbẹ̀san lọ́dọ̀ àwọn fámìlì lọ́dọ̀ àwọn àna wọn na ń lọ pa wọn mọ́nú lé làwọn àna táwọn náà bẹ lókèrè àwọn náà wọlé fámìlì àwọn ọkọ náà pa wọn bí ọmọ yẹn ṣe pa gbogbo ara lónù látara òfófó ìbádàlá ó tóbi lọ́dọ̀ ọlọ́run ó tóbi lọ́dọ̀ ọlọ́run torí ilé ọlọ́run ọba ọlọ́run fẹ́ kó bàjẹ́ ẹni bá wá ń darí ilé ọlọ́run ọba rú pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ní fẹ́ràn rẹ̀ ọlọ́run ọba ní yá ayọ̀ lẹ́dínà amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo nínú àwọn aburú tí àwọn máa ń ṣe òun náà ni kéèyàn máa fìyàn sí yẹ̀yẹ́ kéèyàn máa yọ sùtì ètè ọlọ́run wailun likulli humazatin ọlọ́run bá gbogbo àwọn tí wọ́n máa ń fojú sọ̀rọ̀ láti fi yẹ̀yẹ́ ọmọ àyè kan bẹ nínú ná ibẹ̀ ni wọ́n darí sí lumasa gbogbo àwọn tí wọ́n ń fi àwọn kọ́lẹ̀ lómi ò ní sọ̀rọ̀ yọkàn yọ àwọn náà ni ó ti fa wọ́n sọ̀rọ̀ wọ́n ní in tó ṣe yẹn gan ẹ wáìlùn ọlọ́wọ́n bá ní yọ padà wá darí sínú náà wáìlùn ọlọ́wọ́n bá ní yáyọ lẹ́tìn àmànù ọlọ́lẹ́yìn ní gbàgbọ́ òdodo láyé sàkàrù káwọn min káwọn káwọn kan mọ̀ máa fa àwọn kan sí yẹ̀yẹ́ o asa àyẹ̀kú nù khayran minhum ó lè jẹ́ àwọn tẹ̀ ń fi sí yẹ̀yẹ́ yẹn wọ́n sì jẹ́ wà ọlọ́run tí wọ́n lóore jù yín lọ́dọ̀ lọ torí pé bá a ṣe wà yìí àmọ́kò tẹ́nìkọ̀ọ̀kan wà ẹlòmíì ẹ̀ ká sí ẹ̀ ní rò pé èèyàn gidi ni lọ́dọ̀ ọlọ́run sì lè èèyàn ńlá ni wọ́n mọ ẹlòmíì ní sámà àmọ́ wọn mọ lérí ilẹ̀ wọ́n sì mọ ẹlòmíì lérí ilẹ̀ tí wọ́n gbajúmọ̀ àmọ́ wọn dá àmọ́ sámà nígbà tó wọ́n wá sí mọ́kò tẹ́nìkan wà ọ́ sọ̀rọ̀ ẹ̀ ó lè rò pé èèyàn èèyàn ni kó sì jẹ́ èèyàn ńlá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa ní ẹ má máa fi ayé sí yẹ̀yẹ́ ó lè jẹ́ pé àwọn tẹ́ǹfẹ́ sí yẹ̀yẹ́ yẹn wọ́n jẹ́ wà lé ọlọ́run wọlé anisa omi nisa ọlọ́run tún wá dá àwọn obìnrin yà lọ́tọ̀ sẹ́wọ̀n pé ìjọ kámọ́ wọn fi jọ sí yẹ̀yẹ́ lọ́lọ́run kọ́kọ́ sọ ọkùnrin àti obìnrin ọlọ́run bá rí ọlọ́run tún wá yọ tàwọn obìnrin lọ́tọ̀ wọlé anisa ọlọ́run lè yọ obìnrin ẹ̀yin umahat ẹ̀yin sisters wọlé anisa omi nisa ẹ má máa fi àwọn obìnrin ara yín sí yẹ̀yẹ́ o bóyá lórí àdáwò kan náà bá gbé kan àbílẹ̀ nìkan kan tọ́lọ́wọ́n bá ṣe asa àyẹ̀kúnnà khayran minhun ó lè jẹ́ pé ẹni tẹ́ẹ̀ fi ń ṣe ẹ̀yẹ yẹn ó da àdùn lọ́dọ̀ ọlọ́ nígbà tẹ́ẹ̀ ti fi ń ṣe ẹ̀yẹ òun ọlọ́run sì máa bá bínú. ìbádọ́lá ẹ̀yìn arúsí ọlọ́run ìyàwó Aisha radiyallahu anha ẹgẹ́ bí àwọn obìnrin nínú ilé wọn máa ń jowú torí obìnrin ìfẹ́ kan fẹ́ yàlẹ́ o òṣòbìnrin kan túnú rẹ̀ ó dùn láyé débi pé àfa mo fẹ́ kẹ́ fẹ́ yàwó lémi tọ́ba ti sọ bẹ́ẹ̀ yà máa fura kò sóbìnrin kan tọ́lọ̀ ń dá bẹ́ẹ̀ ẹni bá sọ pé ọlọ́run dáhùn bẹ́ẹ̀ ó ti yé kéèyàn máa fura kọ́dà tọ́ba fi ìmánì sọ bọ́yọ̀ ní pírọ́blẹ́mù kan tọ́wọ́ fi ọ̀dà mo fẹ́ ká ẹ̀ka ẹ̀fẹ́ yàwó mi tó fi ìmánì sọ tọ́ba padà di kọ́ fẹ́ tán yóò tó máa jowó àìmọye obìnrin tó kówó lẹ̀ pé ẹlẹ́kùn ilé tẹlẹfẹ́ gbà yìí tẹ̀sí ìdígbà fún yàwó tẹfẹ́fẹ́ ẹ̀ sì gbowó ọjà mi ó sì kó lẹ̀ nígbà wọn sì fẹ́ yàwó dé ó sì lọ́wọ́ fẹ́ rí i ẹ̀dá ìyàwó asọ̀fíya anábì ofe le fẹ́ lé àwọn ìyàwó Aisha rẹ̀ dàlọ́ àdá owó máa wá gbé Aisha lẹ́kọ̀ọ̀kan tó fi pé bá ti fẹ́ ìyàwó kejì ọ́ máa tíráì láti ṣe sùúrù gan torí ọ́ máa gbọ́ ohun tó ìgbọ́ ó sì máa ó sì rí ní tẹ́ẹ̀rí tẹ́lẹ̀ wá ṣe ti mọ̀ pé owó ni torí obìnrin tẹ̀ ọkọ rẹ̀ ni ju owó lérí ẹ̀ anabi máa ṣe sùúrù pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ìyàwó aisha wọn fi ìyàwó sofia efi ń sí yẹyẹ lérí àdámà kan tọ́lọ̀ ń ṣe kínní tọ́lọ̀ ń dámà nítorí máa wá sọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ọwọ́ adijọ́ kan anabi wa ni hasbuki min sofiyata ya aisha aisha stop it ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ kúlódé tó ń sọ̀rọ̀ rọ̀ báyẹn jáde sí owó ló gbé o èèyàn dáadáa ni ìyàwó aisha náà o èèyàn dáadáa ni àfáàsì afa anabi ni mu hudu nisfa dinikum inda adil umira ìdajì ẹ̀sìn al'umma ń bẹ lọ́dọ̀ ọmọ kékeré obìnrin yìí bó ṣe wá jẹ́ àfa tó kò ní kọ́ mọ́ kékeré kò ní kọ́ mọ́ jọ ohun adébí ti wá mà pé òun ní ń gbé anabi wa ni asibuki mi sọ fi yẹta ọ̀rọ̀ tó ọmọ sọ sí sọ fi yàn yẹn ó ti tó mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ àǹtí kúlìtì kẹ́lìmà kẹ́lìmà kan ni lọ́ọ́ máa ń sọ lọ́wọ́ mú sí jẹ́ tìbí má ìlbáhàrì gbólóhùn kan tó ọmọ sọ yẹn níbi tó làwọn bá kórè rẹ̀ dé tí wọ́n bá mixẹ̀ mọ́ odò tó wà láyé làmásà jẹ́tù yóò ti change colour ẹ̀ jama nínú àwọn ẹni rẹ̀ ṣé wọ́n lọ́mọ wá pé ẹ̀ nígbà tó ti ń kírun tó ń gbáwẹ̀ ọkàn máa yanu ọkàn máa sọ tó bá ti wọ́ ni ẹ̀dàkùn ẹja sọ̀rọ̀ wa nínú àwọn tá a máa ń fẹnu sọ òun náà ni ká máa kọ orin orin àlùjó a máa kọ fújì a máa àpàlà hip hop léyìí tó ní musical instrument dáná dandandandan jẹ́ ya music mùsùlùmí ọ̀dà kọ́mọ kọ́ jáde lẹ́nu nítorí pé ó ti ní í ṣe pẹ̀lú àwọn irinṣẹ́ èṣù àwọn irinṣẹ́ ṣẹ̀tọ́ nínú àwọn nǹkan tí ọ̀dà ká máa jáde lẹ́nu òun náà lè pè ká gbogbo tọwọ́ káwọn èèyàn ṣe fún ọ má ṣe àwọn èèyàn rẹ ọmọ ẹ ìyàwó àtọkọ ẹ èèyàn nǹkan àlẹ́bìnrin látàlá àánú ọ̀la ọ̀làdìkùn ẹ má ṣépè lọ́mọ yín o torí ẹ bá ṣépè lè yọ mu wàlẹ́ àdá àǹfóṣìkùn kọ́lẹ́ ẹ má ṣépè lè ra yín wọ́n wá sọ náà lọ́wọ́ ń ṣépè lè rẹ àbọ̀ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ ṣe rẹ àbọ̀ ń pèrè lórí burúkú àlẹ́bìnrin tó bá ṣépè lè ra rẹ yóò mu o wàlẹ́ àdá àmúwálìkùn kọ́dà ẹ gbọ́dọ̀ ṣépè lè àwọn nǹkan lóyún àwọn nǹkan tẹ́ ń lò ẹ má ṣépè lè o torí èpè lágbára lénìí ó ti wá di gbajúgbajà gbogbo iṣẹ́ tí kálukú bá kọ́ àwọn wàá kọ́ ẹ̀rọ mọ́ gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan ló ní irọ́ rẹ̀ anabi alkezi irọ́ pípa yahadi ilẹ̀ alfujur ní máa ń sọ yẹn di criminal olùfujuru yahadi ilẹ̀ náà tẹ́lẹ̀ máa ti di criminal báyìí ìyẹn padà bá jásí nínú náà ọlọ́run kọ́lọ́ máa ṣe wá lọ́mọ náà ẹ̀yọ́ máa ya afatul lisan wọ́n ní ẹ̀rí àwọn táwí yọ̀ọ́ dàkà máa fi sọ̀rọ̀ tó dáa wọ́n nínú àwọn ọba ìlú ọba ìlú yẹn ó kó àwọn ẹmẹ̀wà rẹ̀ lọ sẹ́yìn ìlú ó wá jòkólẹ̀ ní ẹ̀gbẹ́ àpáta kan ni wọ́n ń béèrè ó ti wá mutí tó ti yó ó ti wá mutí tó ti yó ni wọ́n ń béèrè pé ẹ̀yin ẹmẹ̀wàdà wọ́n láwọn náà nì ó ní ọba ní tí a bá pa ẹran lérí àpáta yìí òkè ní ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀sán lọ ni àbí yóò sàn wọ́sàlẹ̀ ọ̀kan náà àwọn ẹ̀mẹ̀wà lọ́ba bú ẹ̀rìn pé ah, ti mú títẹ́ ti yọ ẹmọ wíká tí kẹ̀tì ọba àyẹ̀wà gbọ́ ọba sọ fún ọba pé ó ní à òkè lẹ̀jẹ̀ ọ̀sán lọ ọba yẹn sì ti gbọ́ dówí ọba nìtọ̀ ọyẹ mú ẹ wá gbélé rí àpáta ká ló lè tẹ̀sí ẹ o òun náà ní kẹ ẹ wá dú tẹ bá dú tán káwọ bí tẹ́jọ́ ṣe kíní tọ́sán lọ jẹmọ́ mùsùlùmí òun rò pé òun ṣeré ni àti ọ̀rọ̀ nì ó ti ṣe sábà bí ọjọ́ tó jáde ní ilé ayé wàláì bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe rí nìyẹn tọ́ka pàdé ẹni tọ́ màrí tọ́ ọmọ ẹni tọ́wà ní mọ́tò yẹ yóò sì máa sọ pé kò ní dáfẹ́ ẹ̀yin olórí burúkú yìí títọ̀ wọn bá jáde sí i yọ máa dọ̀bálẹ̀ yọ máa bẹ̀bẹ̀ ṣe rí ẹ̀wọ́n tó jáde ní ẹlòmí ò ní jáde yọkàn máa wù ọ́ báyìí ọlọ́run sì máa bá bínú ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹja sọ àwọn wa kọ́lọ́mọdé á sì sọ o kọ́lọ́mọdé á sì sọ o ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá àwọn tá a fà wọ́n sí pọ̀ káma ọ̀nà ti ọlọ́run láìla ìlàlá láìla ìlàlá láìla ìlàlá gbọ́dọ̀ bá ti jòkó lẹ̀ ní láìla ìlàlá láìla ìlàlá lóru láìla ìlàlá táwọn yẹn bá ń ṣe fàájì tí wọ́n sọ̀sọ̀ kó sọ lórí tamak wọlé ní sàlùwàlá òṣìnáfìlà táwọn ní láìlà ìlàlá láìlà ìlàlá lẹ́yìn náà subhanallah bihamdi astaghfirullah allahumma salli ala muhammad wa salli àwọn èyí máa fi súnmọ́ lọ máa máa fi jìnnà sọlọ nínú ẹni subhanallah bihamdi subhanallah alazim anabi ni kalimatani khafifatani anabi ní ọ̀rọ̀ méjì kan ó fúyẹ́ lérí àwọn takilatani fil mizan àmọ́ tóbi nínú òṣùwọ̀n habibatani ila rahman ọlọ́run fẹ́ràn ọ̀rọ̀ méjèèjì onáni subhanallah bihamdihi subhanallah ilazim nínú ta'a máa fa wọn wá ṣe ma ká máa pàṣẹ dáadáa ìtẹ̀sí yóò dáa eléyìí dáa nínú ẹ̀ ní ká máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì nínú ẹ̀ náà ní ká máa lo àwọn àwa fi máa ṣèpè àwọn èèyàn ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba ẹni yìí mo máa rí ẹfun níṣẹ́ ẹni yìí mo máa rí ẹbùn ẹni yìí mo máa rí ẹgbẹ́ sípò ọ̀rọ̀ ẹnu fi gbé àwọn èèyàn ga nílé ayé nítorí kọ́ fi àwọn ọ̀rẹ́ nìyẹn lẹ́yìn kí ẹnìkọ̀ọ̀kan wa ká sì mọ̀ pé ọlọ́run ọba Allah yóò san wọn lẹ́sàn lẹ́rìí gbogbo ẹ̀ ọlọ́run yá ayọ̀ alladhina amanu taqullaha wa qulu qawlan sadida ẹ bẹ̀rù ọlọ́run ọba kẹsì máa sọ̀rọ̀ tó da jáde lẹ́nu qawlan sadida yuslih lakum a'malakum gbogbo àwọn àṣìṣe tí yín ọlọ́run ṣàtúnṣe rẹ̀ wa yaghfir gbogbo ẹni tí máa ń tẹ̀lé tọ́lọ́run tí ń tẹ̀lé tà nábì faqad faza fawzan azima onítọ̀ òun ló ti jèrè wọn ju ọlọ́run ọlọ́mọṣà fi asúnà àwọn tí ó jèrè ọlọ́mọṣà bá tún àwọn àwọn ṣe gbogbo ibi tá a bá ti yanu tá a máa fi ṣe ọlọ́run mọ̀jà rí ọlọ́run ọba sẹ́ńbẹ̀ gbogbo tá a bá ń yanu mọ̀ṣàjà máa rí